a ò rírú eléyìí rí a fi ń dẹ́rù bọ lọ́rọ̀ ni o. gómìnà ìpínlẹ̀ akwa ibom umoheno yan ọmọ rẹ̀ obìnrin gẹ́gẹ́ bí adelé obìnrin àkọ́kọ́ ìyún first lady lẹ́yìn ikú ìyàwó rẹ̀ olùṣọ́àgùtàn patience umoheno. ìjọba ìpínlẹ̀ ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ pé ìdí pàtàkì ìgbésẹ̀ yìí ni láti jẹ́ kí èròǹgbà olóògbé patience àti pé kí iṣẹ́ àkànṣe rẹ̀ ìyẹn the golden initiative for all GIFA lè máa tẹ̀síwájú ìkéde yìí wáyé nígbà tí obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn Olúrẹ̀mí Tinubu ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí ẹbí Eno nílùú Uyo lọ́jọ́ ẹtì Friday sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu gbé òṣùbà káre fún irúfẹ́ ìgbésẹ̀ yìí eléyìí tí gómìnà náà gbé lọ́nà àti mú kí èròǹgbà ìyàwó rẹ̀ lè tẹ̀síwájú ó ní bí wọ́n ṣe ń ṣe gẹ́lẹ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà nìyí nígbà tó ń ṣàlàyé àwọn àdojúkọ àti iṣẹ́ tó wà níwájú fún ọmọ rẹ̀ abilékọ Helen Eno Obareki gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Umo Eno ní iṣẹ́ náà kì í ṣe kèrémí ṣùgbọ́n ó dá òun lójú gbangba gbangba pé ọmọ òun yóò ṣe iṣẹ́ náà bíi ti ìyá rẹ̀ ni tó sì dá òun lójú pé iṣẹ́ rere tí ìyàwó òun fi sílẹ̀ yóò tẹ̀síwájú nípasẹ̀ ọmọ rẹ̀ ìròyìn yìí àti àwọn ìròyìn míì lóníranran lẹ́ọ̀jẹ̀ ní ìgbádùn tẹ́ ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook facebook instagram tiktok youtube àti x àdúrà mọ́mi balógun ló kọ mi.